àti mọ̀nú ẹ̀sìn obìnrin ò gbọ́dọ̀ fi nǹkan kúrùn obìnrin mùsùlùmí kò gbọ́dọ̀ fi nǹkan kúrùn a gbọ́dọ̀ sọ pé abẹ́ ṣe ran ọdún fọ́mọ kó wá jẹ́ pé kí ni o wọ́n máa fi nǹkan kúrùn ọmọ yẹn a gbọ́dọ̀ kọjá àlà wọn ní bàbá sunkún àwọn arìnrìn ni a gbọ́dọ̀ torí pé afẹ́ dunnú afẹ́ ṣọdún ọlọ́run bá a náà ló ní aṣọdún òun ló ní adunnú ṣùgbọ́n ọlọ́run bá a wá sọ fún apọ́jọ́ ọdún rèé o àbásìkọ ọdún ẹ gbọ́dọ̀ máa ṣẹ̀mí lọ́wọ́ bá ṣe wù mí rárá a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ sọ àgbọ̀dọ̀ torí bá abẹ́ sọdún yìí kó wá jẹ́ pé àwa máa ṣẹ lọ́wọ́ àgbà lára pé kí ni o látara pé à ń ṣe à ń ṣe ọdún sọ eléyìí náà àwọn bàtà abẹ́ká kíyèsí ni torí dọ́lọ́ ọba ẹnu tá a fẹ́ gẹ̀ fọmọ lórúkọ bá a fẹ́ sọdún kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀rùn kan tí ó máa jọ tó lórin kan tí wọn la pati yóò wá ṣe kinní kan sórí sọ pé irun bíi ti kinní kan ló ń fẹ́ gẹ̀ rárá bákan náà irun tá a fẹ́ dì fọmọ obìnrin kò gbọdọ̀ jẹun tí ó fi nǹkan kúnrún lórúkọ pa abẹ́ṣọdún bákan náà jẹ̀lẹ̀ báàbù táwọn obìnrin wá fẹ́ lò kò gbọ́dọ̀ jẹun tí ó tàn gbòò tí ó wá jẹun tí wọ́n wá to fúláwà sí obìnrin àbáyá àbáṣekínní kan tí ó wá dàbí aṣọ tó yẹ kọ́ wọ̀n sínú ìjáàbù ẹlòmí ò tún wá fẹ́ ba gbogbo ẹ̀ lójú jẹ́ bí ẹni tọ́lọ́wọ́n bá aláàbùn lẹ́bùn ni yóò tún wá gbé báàgì kan fi kọ́ àyà kọ́ lè mọ̀ pé nǹkan kí bẹ́ẹ̀ gbogbo eléyìí ká jìnnà sí o gbogbo eléyìí ká jìnnà sí bí ọdún o ká jìnnà sí lẹ́yìn ọdún o kò sígbà tọ́lọ́wọ́n bá aláwọ̀ ní káwọn mọ̀lẹ́ka máa kẹsẹ̀ kalẹ̀ fún wa o kò sì sígbà tọ́lọ́run bá aláwọ̀ ní káwọn mọ̀lẹ́kà máa kọ́ ládàkalẹ̀ fún wa sòtórí náà gbogbo àwọn òbí ẹja jìnnà sí ìmáṣẹ́lẹ̀ bákan náà nínú àwọn àna táwọn èèyàn máa fi ń ṣe ọlọ́run àlá lára tọ́lọ́run bá aláṣáánu wa ó dùn wá nínú pé ká ṣe ọdún òun náà ni ẹran léyà tí wọ́n ní ká pa kì í ṣe ẹran táwọn àfi mutí o kì í ṣe ẹran táwọn àfi mutí o ẹran ẹ̀sìn ni o kì í ṣe nǹkan táwọn apá tán táwọn agbọ́ ti sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ tèmi tí wọ́n gbà wá kí mi táwọn náà bá ń ṣọdún tiwọn ẹ̀yìn náà kúkú pé mi ò mọtí wọ́n bá ń ṣọdún tiwọn náà wọ́n máa ń invite mi nǹkan tí n bá sì fẹ́ ni wọ́n máa ń fún mi torí náà èmi náà fẹ́ tẹ́ wọn lọ́rùn ó wá gbalẹ̀ ọtí lọ wá lọ kọ́tí kalẹ̀ oníkóhùn celebrate iléyà fẹ́ tẹ́ àwọn ọ̀rẹ́ rẹ lọ́rùn kó ba lè ṣe ọba tó dá ẹ eléyìí ìṣesí tó yẹ kẹ́ tó bá nílà káyé jìnnà sí ni o gbogbo ọ̀rẹ́ tẹ́ran léyà ọba ti tó jẹ tó wáyé kóhùn wáyé wá mutí ni tètè ni ó máa lọ lé wọn àrà tó bá òun kó lọ fira rẹ̀ dá a gbọ́dọ̀ fẹ́ràn ọdún a gbọ́dọ̀ fi mutí bákan náà a fẹ́ràn ọdún a gbọ́dọ̀ fi ta tẹ́tẹ́ bákan náà a gbọ́dọ̀ fẹ́ràn ọdún a gbọ́dọ̀ fi jà ẹ̀rọ ẹ̀sìn ni gbogbo ẹnikẹ́ni tó bá lọ mẹ́ràn ọdún tó lọ fi jà ẹ̀rí tó bá ti dànù kíyámà wọn ó gbé ìdìde e pẹ̀lú ẹran yẹn yóò máa kàn án bó ṣe fẹ́ràn kàn yẹn náà ni torí náà ká dàkún ìdùnnú lápọ́dún kọ́lọ́mọba aláàkúnmájò dìbànújẹ́ fún ká máa kún fún ìmá ṣe ọ̀pọ̀lọpọ̀ ìmá gbọ́lọ́mọba aláàtóbi Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd ká kún fún lọ́pọ̀lọpọ̀ bákan náà ìní ọjọ́ àràfà yìí ká dàkún ẹja kún fún ìbẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ká kún fún ìbẹ́lẹ̀ torí pé èmi ọjọ́ gbígbàdúrà ni èmi ọjọ́ tààmì ọlọ́run sọ̀kalẹ̀ ni èmi ọjọ́ tí kẹ ọlọ́run wa ọlọ́run asọ̀kalẹ̀ ni ká ó dára lójú pọ̀pọ̀lọpọ̀ wa náà là ń bẹ́ nínú àwẹ̀ báyìí ká máa fi ọ̀rọ̀ kọ̀rọ̀ báṣẹ́ wa jẹ́ ká bísí pẹ̀lú ìmọ̀ sunkún sọ́lọ́ ọba aláàlọ́run torí pé èmi ẹ̀gbà wá wáyé pé wọ́n máa bọ́ ọkàn ọmọ náà lọ́rùn àwọn èèyàn kọ́lọ́mbà aláàkúnṣe ṣe nìkan kan wà lẹ́nu àlùjánnà ìtọ́ wa dáa dúnú àdúrà tá a máa ṣe léèní òun náà ni la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir wọ́n fẹ́ ká máa sọ léraléra ká máa sọ ń tẹ̀lé tẹ̀lé léèní kọ́lọ́mbà aláàkúnṣe ẹ̀jẹ̀ ká ṣe ọ̀pọ̀ ọdún láyé bákan náà bá a ṣe ń kíra wa kì í ṣe báríkà de sálà kì í ṣe báríkà de sálà kì í ṣe kí ló tún pé báríkà de sálà idulẹ mubarak àti gbogbo ẹ lọ eléyìí kọ́ ni ń tẹ̀rí wá fún èyí tẹ̀rí wá fún sunna nabi òun náà ni taqabbalallahu minna wa minkum taqabbalallahu minna wa minkum gẹ́gẹ́ bí àwọn sọ̀hábí ànábì náà bí wọ́n ṣe máa ń kíra wọn ìwọ́lọ́wọ́ bá dákun gbà lọ́wọ́ wa o kó gbà lọ́wọ́ tí náà o kọlọmba aláàkúmọṣẹ àgbáni ìjọsìn lọ́wọ́ ẹni kankan wa kọlọmba wa kó má wala wá láláṣẹ dànù abẹlẹ wọn masu àrùn àtàrà kó dákun kó má da ìjọsìn wa lù wá ń báyà bákan náà látara ìgbé ẹran wọn lọ́dún yìí ní ìparí a sọ fún wa nípa àwọn ẹran tá a fẹ́ rà ká dákun ká rí i àwọn ẹran tí wọ́n ti pé ọdún tí wọ́n fẹ́ kó pé ni o màálù tá a fẹ́ rà ó gbọ́dọ̀ ti pé ọdún méjì kó lé o àgbò tá rà ó gbọ́dọ̀ ti pé oṣù mẹ́fà kó lé o ewúrẹ́ tá a fẹ́ rà ó gbọ́dọ̀ ti pé ọdún kan kó lé o látara pé nǹkan wọn ó máa yọ pé màálù tá a lọ rà yóò jẹ màálù kékeré o sàǹbẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala wọ́n ṣe àgbọ̀ wá láṣìírí kó sì fi ìfọ̀kànbalẹ̀ sórílẹ̀-èdè wa gbogbo ohun tí ń le koko koko bí ojú ẹja yìí tọ́ kọlọ́mọba aláàkó má ṣe bàbá dẹ̀bí ẹ̀kọ́ kọlọ́mọba aláàkó bá dẹ̀bí ẹ̀kọ́ kó má jẹ́ kí a fi ìbànújẹ́ sọdún kọlọ́mọba aláàkó má jẹ́ kí a fi ìbànújẹ́ sọdún wọn bá tó kù kí ọdún yìí wọlé yìí àbí ọlọ́mọba aláà subhanahu wa ta'ala kó kàwá kó àwọn ẹni tí ó káwa káwọn tí ó ṣe tí ó fi jẹ́ tẹ́wọ́gbà ó káwa káwọn tí ó ṣe tí ó fi jẹ́ pé kí ni ó wọ́n dẹ̀nà ìyọnu sí kọ́lọ́mbà aláà kó má jẹ́ kí á rí ìbínú rẹ̀ wọ́n bá yìí tá a sọ yìí kọ́lọ́mbà aláà kó má ṣe àjẹkó jẹ́ sábàbí dáadáa fẹ́ni tó sọ àti gbogbo àwọn àti àjókòó gbọ́ dáadáa ti bẹ fáwọn tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run bá kọ́lọ́mbà aláà kó má fi dùn wá kọ́lọ́mbà aláà kó sọ ẹ̀kọ́ kan astagfirullah wa atubu ilayk assalamu alaykum wa